Yorùbá Broadcasting Network. ẹ kálẹ́ ẹ kú àtúrọ̀ èyí ni àwọn kókó àgbéyẹ̀wò ìròyìn tó ń dé sétí ìgbọ̀nyín nìkànnì àkọ́kọ́ tó ń gbé ìròyìn ilẹ̀ wa jáde sétí ìgbọ̀nyín léde Yorùbá lórí ẹ̀rọ ayélujára Olúwatóbilọ́ba Dáramọ́lá ni oníròyìn yìí ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà ọwọ́ ti tẹ ẹni ọdún méjìlélọ́gbọ̀n kan tó lu ẹni ọgbọ̀n ọdún pa nítorí àádọ́ta náírà alákòóso tẹ́lẹ̀rí lórílẹ̀‐èdè yìí Bunu Sheriff ti papòdà báyìí igbákejì ààrẹ orílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti gbéra pa lọ sí ìlú Dubai àjọ àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ ìdánidúró àti yíyẹ àwọn ẹrù wò ní àwọn ojú pópó ìpínlẹ̀ Ondo àlùfáà kan ló ti béèrè fún ìkọ̀sílẹ̀ ìyàwó ẹ̀ látàrí ìbanilórúkọjẹ́ àwọn olùjọsìn kún bámúbámú bí ìjọsìn ṣe bẹ̀rẹ̀ nílé ìjọsìn àlùfáà àti ibi Joshua lánàá tá a bá lọ tá a bá padà dé ẹ gbọ́ àwọn kókó ìròyìn náà tí mo mú wá lẹ́kùnrẹ́rẹ́. lónílé lálejò àti gbogbo àgbáyé èmi kábíyèsí ọba ọlásọdé ọláòlè pẹ̀kun onífọ ọlọ́jà níkùn alákòmù ti ìlú àkòmù fi àkókò yìí rọ̀ wá pé ká bá wa gbé yorùbá broadcasting network lárugẹ tiwantiwa ní o. ẹ káàbọ̀ padà ẹ má gbàgbé láti tẹ YBN sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tẹ̀ ń wò lójú àgbàgbé yín yìí wàyí o ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ ọkùnrin kan tó jẹ́ ẹni ọdún méjìlélọ́gbọ̀n tí orúkọ ẹ̀ ń jẹ́ Bíọ́dún Adébíyì ní Ìkọ̀tún nílùú Èkó látàrí pé ó na ọkùnrin ẹni ọgbọ̀n ọdún tó ń ta sìgá pa nítorí àìdọ́ta náírà àfúrásì ni àwọn ọlọ́pàá náwó gan lọ́jọ́ karùn-ún oṣù kejìlá tá a wà yìí látàrí ìtanilólobó kan tí wọ́n gbà ní àgọ́ àwọn ọlọ́pàá ti ìdí ìrókò lẹ́yìn tó jẹ́ pé Àdàmú Abubakar tí í ṣe bàbá ẹni tí wọ́n lù pa yìí ló wá fi ọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá létí ibẹ̀ ló ti ṣàlàyé pé Bíọ́dún Adébíyì ló wá sí ilé ìtajà wọn tó wà ní Ajégúnlẹ̀ ní ìdí ìrókò láago méjì ọ̀sán láti ra sìgá lẹ́yìn tí ọmọ òun Mukaila dá lóhùn lẹ́yìn èyí ni Bíọ́dún Adébíyí padà wá láago mẹ́wàá lẹ láti wá gba àádọ́ta náírà ẹ̀ tó ṣẹ́kù léyìí tó jẹ́ pé kọ́nùkọ́ọ̀kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ó sì rí i pé ìkúùkú òun lílù bí aṣọ òfì ni afurasí ìfi ọmọ òun dá lára lẹ́yìn ìrẹ́yìn ọmọ yìí ti bẹ̀ ó gba ìkúrùjẹ lọ́wọ́ ẹ̀bùrà. alákòóso tẹ́lẹ̀ rí lábẹ́ ìṣèjọba ọ̀gágun Ibrahim Gbàdàmọ́sí Buhu Sheriff ló ti papòdà lánàá lẹ́ni ọdún mẹ́rìnléláàádọ́rin ìyẹn seventy four years Bunu Sheriff ló ti ṣiṣẹ́ láwọn àjọ ilé ìjọba lónìrànràn lẹ́yìn tó sì ti jẹ́ aṣojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè Faransé tẹ́lẹ̀ rí akọ̀wé àwọn àgbààgbà Borno ìyẹn dókítà Bulama Malik ló sọ pé ikú olóògbé onímọ̀ ẹ̀rọ Bunu Sheriff Musa jẹ́ èyí tí ó dunni jọjọ nítorí pé ó jẹ́ ènìyàn rere àti wípé àwọn sì jọ wà ní ààfin Shehu ti Borno níjẹta lẹ́yìn tó jẹ́ pé kó tí ẹ̀ fi hàn wípé Bunu Sheriff á di olóògbé láìpẹ́ rárá ikú Bunu ló wáyé lẹ́yìn tí àgbà kan Alhaji Tijani Bolori papòdà lẹ́yìn tó jẹ́ àdánù ńlá fún wọn ní ìpínlẹ̀ Borno àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò lónìí ọjọ́ ajé ló ti gbéra pa kúrò ní olúùlúwa àbújá láti lọ kópa nínú ayẹyẹ táwọn láti lọ kópa nínú ìpàdé táwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì gbé kalẹ̀ ní dubai gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde látọwọ́ agbẹnusọ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ìyẹn láolú àkàndé lónìí níbi ayẹyẹ yìí ni ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò á ti léyìí tí àwọn lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ nínú ìjọba láwọn orílẹ̀ mìíràn á ti máa péjúpésẹ̀ ayẹyẹ yìí ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ àìkú tí ó sì máa parí ní ọjọ́bọ̀ tó sì jẹ́ pé ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ló máa dáhùn ènìyàn lẹ́kọ̀ọ́ lọ́la ọjọ́ ìṣẹ́gun ìpàdé yìí á túbọ̀ mú kí ìbáṣepọ̀ tó lóòrìn ó wà láwọn orílẹ̀-èdè yìí lójúnà àti jẹ́ kí ààbò tó lóòrìn ó jọba nípínlẹ̀ Ondo lásìkò ọdún tó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí àjọ àmọ̀tẹ́kùn ni wọ́n ti fi léde ìpinnu wọn láti bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọkọ̀ dúró láti máa yẹ̀ wọ́n wò nípínlẹ̀ náà léyìí tó sì jẹ́ pé wọ́n á tún máa tọpinpin irú ènìyàn tí àwọn tí wọ́n bá ṣalábàpàdé ẹ̀ jẹ́ láti lè mọ àwọn tí ó jẹ́ ọ̀daràn tàbí ojúlówó ènìyàn gẹ́gẹ́ bí adarí àwọn àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ìyẹn olóyè Adétúnjì Adélẹ́yẹ ti sọ ó ní ìgbésẹ̀ yìí ló máa jẹ́ àjọṣepọ̀ láàrin àjọ àmọ̀tẹ́kùn àtàwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ náà nítorí pé àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dèrè ìgbésẹ̀ yìí ló bẹ̀rẹ̀ lónìí léyìí tí á mú kí ààbò tó perégedé ó gbókùn sí nípínlẹ̀ náà léyìí tó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà kí wọ́n máa rìn pẹ̀lú ìwé ìdánimọ̀ àti pé àwọn tí wọ́n bá ní ọkọ̀ ìrìnsẹ̀ tí ó ní àwọn ọ̀rá tí wọn ò lè rí ẹni tó wà nínú ẹ̀ gbọ́dọ̀ ní ìwé ìgbàláàyè àti rìn lójú pópó. àlùfáà kan tí ó jẹ́ ẹni ọdún méjìdínláàádọ́ta tí orúkọ ẹ̀ ń jẹ́ Nosa Abume lónìí ọjọ́ ajé ló ti wọ́ ìyàwó ẹ̀ tuntun lọ sílé ẹjọ́ pé òun ò fẹ́ mọ́ o kí wọ́n tú ìgbéyàwó wọn ọlọ́dún mẹ́tàdínlógún ká látàrí bíbani lórúkọ jẹ́ tó wáyé láti ọ̀dọ̀ ìyàwó ẹ̀ sí òun ọkọ ó ní ìyàwó òun sọ àwọn ọ̀rọ̀ tó ń ba òun lórúkọ jẹ́ nípa sísọ pé alágbèrè paraku lòun káàkiri léyìí tó tún jẹ́ pé ìyàwó òun tún fi ọlọ́pàá mú òun tí àwọn ọlọ́pàá yìí sì nu òun bí ẹni nu bẹ̀ǹbẹ̀ nà bí òun. àlùfáà yìí ni òun fi ọ̀rọ̀ yìí lọ àwọn àgbààgbà abúlé àwọn wọ́n ní kí ìyàwó òun ra ewúrẹ́ gẹ́gẹ́ bí ohun ìtanràn ṣùgbọ́n ìyàwó òun kọ̀ jálẹ̀ ó wá bẹ ilé ẹjọ́ pé kí wọ́n jọ o kí wọ́n tú okùn ìfẹ́ tó wà láàrin òun àti ìyàwó òun kí oníkálukú máa lọ ní àlàáfíà nítorí pé òun ò nífẹ̀ẹ́ mọ́ ìyàwó tí ó jẹ́ ẹni ọdún mẹ́tàlélógójì arábìnrin Favour Abume fi ẹ̀sùn kan ọkọ ẹ̀ pé àwọn obìnrin oríṣiríṣi tí ó jẹ́ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge àti àwọn ìyàwó ilé ni ọkọ òun bá ṣe yùnkẹ́yìnkẹ́ lórí ibùsùn ìfẹ́ àwọn. ìjọ sínágọ́gù ti àgbáyé tí olóògbé TB Joshua dá sílẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìsìn padà lánàá ọjọ́ àìkú lẹ́yìn oṣù mọ́kànlélógún tí ó ti wà ní títìpa àwọn olùjọ́sìn rọ́ kẹ̀tíkẹ̀tí lọ sí olú ìjọsìn náà tó wà ní ìkọ̀tún nípínlẹ̀ èkó ìròyìn jẹ́ kó yé wa pé pẹ̀lú bí èrò ṣe pọ̀ nílé ìjọsìn náà láti wá jọ́sìn gbogbo wọn pátápátá ló pa òfin dídènà àrùn kòrónà mọ́ àwọn ìsìn ọlọ́kan òjọ̀kan la gbọ́ pé ó ti dúró wá pé nílé ìjọsìn náà láti oṣù kẹta ọdún tó kọjá látàrí ìbúgbàmù àrùn kòrónà ìyẹn kí olùdásílẹ̀ ìjọ náà TB Joshua tó dolóògbé lọ́jọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí léyìí tó jẹ́ pé láti ọjọ́ tí olùdásílẹ̀ yìí ti papòdà ni wọ́n ti ti ìjọ náà pa tí ìjọ náà ti wá di ṣíṣí báyìí tí ìyàwó olùdásílẹ̀ náà tó ti dolóògbé ìyẹn wòlíì Evelyn TB Joshua ń darí ìjọ náà báyìí. ìjọba orílẹ̀-èdè Canada ti sọ pé àwọn ò ní tẹ́wọ́ gba èsì ìdánwò àrùn kòrónà tó bá wá láti orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè mẹ́sàn-án mìíràn àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ kàn yìí ni Botswana, Egypt, Eswatini lesotho malawi mozambique namibia south africa àti zimbabwe ọgbọ̀n ọjọ́ oṣù kọkànlá ni àwọn ìjọba orílẹ̀-èdè canada gbé òtẹ́lẹ̀ pé àwọn orílẹ̀-èdè mẹ́wàá yìí làwọn ò ní gba àyẹ̀wò yìí lọ́wọ́ wọn láti lè dènà kíkó wọlé àrùn omicron èyí ti corona àwọn ọmọ orílẹ̀-èdè canada tí wọ́n wà láwọn orílẹ̀-èdè mẹ́wàá yìí tí wọ́n bá fẹ́ padà sórílẹ̀-èdè canada wọn yóò mú èsì àyẹ̀wò tí wọ́n ṣe láàrin wákàtí méjìléláàádọ́rùn-ún kí wọ́n tó gbà wọ́n láàyè láti gbérapá lọ sí ìlú Canada. arábìnrin Tracy Naida Nicholas Oríire ló ti sọ ìrírí ẹ̀ pẹ̀lú ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Bowen College tí ìṣẹ̀lẹ̀ ṣíṣe ọmọkùnrin ilé ẹ̀kọ́ náà ṣìbáṣìbó ti wáyé. arábìnrin ni òun ní ọmọkùnrin méjì ní ilé ẹ̀kọ́ kan tí arábìnrin Láyíwọlá tí í ṣe ọ̀gá àgbà Bowen College wà tẹ́lẹ̀ léyìí tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ onípele gíga kan máa ń ṣe ọmọ òun ṣìbáṣìbò léyìí tó jẹ́ pé níbi tó ti ń ṣe é ní ṣìbáṣìbò yìí ló ti ba ojú ẹ̀rọ alágbèéká ọmọ òun jẹ́ pátápátá ó ní arábìnrin láyíwọlá yìí bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ fún akẹ́kọ̀ọ́ onípele gíga tó ṣe ọmọ òun ṣìbáṣìbò yìí láì fún òun láàyè láti rí akẹ́kọ̀ọ́ náà nítorí pé níṣe ló ń sọ fóun pé ọmọ kékeré òun ló ń ṣe wọ́n ó ṣàlàyé síwájú sí pé ìṣẹ̀lẹ̀ mìíràn tún ṣẹlẹ̀ tí ọmọ òun wálé pẹ̀lú kókósẹ̀ tó ti rọ látàrí ìwà tí wọ́n hù sọmọ òun yìí nítorí pé níṣe ni akẹ́kọ̀ọ́ yìí fún ọmọ òun ní kùkù ní ikùn tó sì tún jẹ ọmọ òun níyà nítorí pé ó wá sí ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù léyìí tó jẹ́ pé lẹ́yìn oṣù mélòó kan tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ilé ẹ̀kọ́ náà ni arábìnrin ọláyíwọlá di ọ̀gá ní ilé ẹ̀kọ́ bowen ó wà ní kó yá òun lẹ́nu o láti rí i pé ilé ẹ̀kọ́ tí arábìnrin láyíwọlá wà yìí náà ni ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀ sí Sylvester ọ̀rọ̀mọnì ìròyìn yóò ní ju báyìí lọ láṣálẹ́ ìní láti ìkànnì Yorùbá Broadcasting Network Olúwatóbilọ́ba Dáramọ́lá ló ti ń jábọ̀ ìròyìn